fún ètò ayẹlẹ ètò Miliki Express ó ṣe ń tẹ̀síwájú lórí Orísun àlejò wa ṣì wà lé swaga ìpọ̀ òṣẹ́kù ah. lára id mm, Nigeria naira ṣe ti jókòó mm. ẹ wò ẹ má yí kúrò a sì wà nílé ẹ kú sí ó yá ẹ fún wa ní orin yẹn lẹ́ẹ̀kan sí ah, àwa ah, èmi kan máa mìíràn sí ẹ bá ń kẹ́ are you ready to go ó yá download <laughs> ó yá now. we must pray. Hmm. Pray for Nigeria. We must stand, fight for our land. Let us stop the killing. Let us stop the bloodshed and unite, live as one. Oh God of creation, die. boca. moon in the holy we are moon god hallelujah hallelujah nigeria àyìnkẹ́ láti bẹ̀ yẹn ó yá jù one eh? two go ẹwà àfihàn ara wa àmọ́ nígbà high <laughs> united eh, yes inspiration oh. for nigeria. Ah. Hmm. ìlú wa yìí oh, olúwa ó fẹ́ àdúrà hmm, pọ̀ ọmọ tó ti kó lọ oh, àbúrò wọn láti gbà ẹ̀ ó fẹ́ àdúrà pọ̀ kàn jẹ́ orin tí ó ti wà lọ́kàn mi tipẹ́ hmm, bọ̀ mo wò pé ah nàìjíríà máa da nàìjíríà máa da nàìjíríà nàìjíríà ò lè da téèyàn bá tàka hmm. a ní ìdádúrà kí oníkálukú ṣe pàtì títí ẹ̀ káyé ti blame kí eléyìí tó sọ pé ah, eléyìí ló jalè eléyìí ló ṣe kinní kan eléyìí ló ṣe gbá eléyìí ló ṣàwo everybody play part títí ẹ̀ part tí àwa lè play àwa ò ṣe government part tá lè play ni àdúrà àdúrà la lè gbà hmm. ó jẹ́ orin tó ti wà lọ́kàn mi tipẹ́ tipẹ́ tí mo fẹ́ kọ bọ́ mo wò pé à nàìjíríà máa da nàìjíríà máa da eh, nàìjíríà ti ń da díẹ̀díẹ̀ ká ṣàmì ẹ̀ but a need àti gbàdúrà ju bá ṣe ń gbàdúrà lọ nísìn then mo tún fi rán àwọn nigerians létí nigerians bíi tèmi fellow nigerians pé second stanza national anthem wa àdúrà ni àwọn èèyàn ò tí ì jókòó kan ro lyrics yẹn dáadáa pé hmm, hmm, hmm, tọ́ ni àdúrà ni so àdúrà tó wà nínú orin yẹn gangan gangan òun ni second stanza national anthem yẹn. ọmọ yẹn fóso yẹn làwọn èèyàn máa ń kọ ní kọlọ́fín wà níbi sẹ́kọ̀ọ́ yẹn lẹ́sìn mi àyìnkẹ́ yóò fi lù kọ́ má gbègbè púpẹ̀ lásìkò. fóso yẹn làwọn èèyàn máa ń kọ tó bá ti wá di second wọn yẹn wọ́n máa máa jẹ ní mm-hmm. bẹ́ẹ̀ id kẹ́ tó máa lọ kẹ́ tó máa lọ mo fẹ́ kẹ́ sọ best moment yín nínú ilé gbàtẹ́wà ní ìdíje Nigerian Idol then your worst moment ẹ jẹ́ ká mọ̀ well best moment mi ní Nigerian Idol ìgbà tí wọ́n pè mí padà ìgbà kan mo já o ah mo já wọ́n lé mi lọ mú lọlé ní top thirty ah top thirty ìgbà yẹn ni voting bẹ̀rẹ̀ vote mi ò máa tó wọ́n máa lé mi lọlé <laughs> ah. Mo ìyá àbèjì ṣé wàá wìn ní olùfẹ́ nù. mo lọlé o mo ti lọlé o wọ́n èpè mi padà nìyẹn wọ́n pè wọ́n pè àwa mẹ́wàá padà pé ká wá compete again àwa mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ àwa tájá wọ́n pè wá padà àwa compete àwọn judges yẹn wá save èèyàn mẹ́ta àwọn judges mẹ́ta wọ́n mú ẹnì kọ̀ọ̀kan èmi ni first person tán save ah, ọjọ́ yẹn tẹ bá gẹṣin nú mi ọ̀rẹ́ oh, ẹ lè kọ́ sẹ́fà ẹgbẹ́ ìgbẹ́ ẹgbẹ́ ti mọ̀ wípé eléyìí o ah, àjọ̀nà tán ni bẹ́ẹ̀ ni o bí mo ṣe dúró nìyẹn o tí mo di first runner up o wow ah then um, your best my best moment well i think best moment mi ni ìgbà tí wọ́n pè mí padà tó save mi. Ah, èmi náà ní ìbéèrè kan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wà nílé tó jẹ́ pé wọ́n ti já wọn kulẹ̀ ní gbogbo ìgbà tó bá ti lọ fún ìdíje wọ́n á já wọn kulẹ̀ mi máa give up pé ah mi ò ṣe lọ́mọ́ amọ̀ràn wo lẹ́ni fáwọn àwọn ah, yìí. ẹ má give up o hmm. ah winners don't quit bí àwọn òyìnbó máa ṣe ń sọ don't give up o ẹ hmm. máa kọ́ bọ́n ṣe ń sọ pé ah irú ohun wo leléyìí rọ́ ni máa kọ́ lọ tó bó ṣe ń improve wọ́n máa improve ni bó ṣe ń rehearse tó ń kọ́ sí ah, ah. bí mo ṣe ń kọrin tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ hmm. mo ti improve even hmm. after Nigerian Idol gan wọ́n ah, wá ṣẹ́kún iṣẹ́ mi ìgbà mi mo ń improve ara mi Beyonce mo lé léré eh. báyìí. ó lọ bóyá sáré ọ̀nà tó yá ọ̀yà ọ̀yà kọ ìkan nínú orin Beyonce fún wa. Ah, mi ì rí rí like orin Beyonce náà lọ títí ẹ̀ bọ́ èyí tí mo like ẹyọ kan ni mo like dangerously. Mm, mo ti mọ oh. òun náà ni ah, orin yẹn ó ṣe mí gizgiz love song tó ah, ó kìlọ̀. ẹ̀rẹ̀mọ́jọ́ ẹni náà jó ah mo ń jó o ẹ tún jó yàtọ̀ sí jó kílẹ̀ tó máa jó bíbá yín sí. yàtọ̀ sí jó ìwé tó máa ni ẹ máa ń ja taekwondo àbí kí ni ẹ ti lọ tọ̀nà chinko ah, lẹ́gbẹ́ ẹ̀ wọ́n yọ. ọ̀hún taekwondo ẹgbẹ́ ti pẹ́ èmi àti ẹ lẹ́yìn yìí tọ̀ntọ̀n. wọ́n yàn yàn tán. wọ́n yàn yàn. àǹkẹ́rẹ́ ń hẹ́ orí sàn. <laughs> ṣe ọmọ olúbo ní yín ganan. ìjẹ̀bú oh, akakarẹ́mọ akakarẹ́mọ akakarẹ́mọ ni. akakarẹ́mọ akakarẹ́mọ ọmọ òbí mi tẹ́lẹ̀ akọkẹ. ọmọ oṣù wo ni ìgbàgbé akọ april april fourth. èyí náà wá ṣe april fool fún wa wá ṣe april fool yẹn bá wọlé àwọn oúnjẹ olẹ́ni fẹ́ sí jù. <laughs> ah mo like Chinese no no no no no ká má sọ pé ètò ààbò ah, ó dẹ̀ kò yé mi tẹ́lẹ̀ kí ló ṣe yé mi sí. alángbá máa ń yan jẹ chinese ah. àtàyàn. mo like chinese food. alángbá. ah then mo like àmàlà. àti ewédú. àmàlà. gbẹ̀gìrì àti gbẹ̀gìrì ewédú pẹ̀lú ẹyin sísè. ayé ah, oúnjẹ o ẹyin tó yẹ lógbòmọṣọ tafẹ jẹ bọlá a máa ń jẹ lógbòmọṣọ tafẹ jẹ bọlá oh. àwọn mọlà. mo ò ṣeré pẹ̀lú ẹyin sísè wọ́n wà unique eh. hmm. lọ. bá a fọmọ la sí máa fẹ́ sí. ìyàtọ̀ ni ó lọ. fún ìdìbò olóògùn wọn ṣọ ṣé ti ta kókó tàbí ti ọjà jagun. no kò dọ kéèyàn uh, bá ti kọjá bí seminary ah, ah, ah, ẹyin wa lọ sókun mọ jọmọ. màmá mi ẹlẹ́mu ya pọ́pọ́ gangan ni màmá mi. kéèyàn bá ti kọjá ibi seminary yẹn ó níbi kan ló pé ah ìyá mu tí o àmàlà yẹn ó make sense. <laughs> ok ilẹ̀ wa púpọ̀ wá fún wa ń sìn kí n ká olólùfẹ́ id máa retí o. ẹ máa retí fídíò fídíò pray for Nigeria okay. ẹ máa retí fídíò pé for Nigeria then ẹ máa retí ọ̀pọ̀lọpọ̀ orin ah ọdún yìí talent ọ̀pọ̀ ọdún náà ọdún náà ìgbà tẹ tẹ tẹ tẹ jáde ní Nigeria náà ẹ ti ṣorin kankan síta láti. mo ṣorin ẹyọ kan mo ṣorin kan ẹ eh, ń gbà yẹn ah mo rọ̀bọ̀ díẹ̀ ah máa fún àga kí ló wá ṣe yín lẹ́wà ah! ní kẹ́ slim. ẹ eh, eh, ah popular demand ni then ah mo máa ń jókòó tẹ́lẹ̀ bó mo wá tó bí Beyonce ni gidi gan mo eh, ṣe rí ni ló já sí pé tẹ́ bá jáde <laughs> ijó àti orin lẹ́fẹ́ fi bọ̀ ah, bá diwa o. mo ń jókòó tẹ́lẹ̀ bọ̀ tá a ah, wait ẹ kú ojú lọ́nà ẹ̀yà rẹ̀. <laughs> ṣé máa jẹ́ everything everything everything. so mo lọ jò. àwọn olólùfẹ́ yín tó bá tẹ̀ kọ́ sí ní lórí social network báwo ni nǹkan ṣe tẹ̀ ẹ́. àwọn ah, lè tẹ̀lé mi lórí Twitter and Instagram at hmm. um, official i underscore d and that's official eye e underscore d torí pé i eyei torí ojú mi fine gan so ah, official eyei e e underscore d for Twitter and Instagram and on Facebook www.facebook.com slash eyei dot d tune ojú tàwa náà wà fine àbí bùsọ̀lá. àbí o white hair black hair yeah. blondie <laughs> american <laughs> id beautiful id beautiful okay ẹ fún mi lọ́wọ́ yẹn oh. Oh. ẹ gbé wá bí ẹ ti sọ mo ṣe bye bye kọ́nù. yeah that's mm. bye bye baby <laughs> baby that's bye bye ẹ lè fún wa ní dangerously in love. ó yá o. ti Beyonce. baby i love you you are my life. Oh. happiest moments were incomplete if you weren't by, by my, my side. You're my relation in connection to the sun. For real? When next to me there's no darkness ah, I can overcome. Oh. You are my raindrop. Raindrop. I am a sea. Okay. You want me to cry? Oh. Let's go Please home. Don't cry. You need a t-shirt. No, I don't want. baby, baby, please don't. Please don't. ọ̀rọ̀ ètò ilé ilé ti yá náà nìyẹn kẹ́ ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ayé ṣí sílẹ̀ ayé kú ọ̀fọ̀ kò ní ṣí fún wa ní àṣedùnmọ̀ gbogbo nǹkan wa gbogbo iṣẹ́ wa ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wò ẹ ṣá lọ sí www.youtube.com/orisuntv bẹ́ẹ̀ ni ẹ̀yin aráalé ẹ lè kàn sí wa lórí facebook www.facebook.com slash orisun lórí twitter ẹ tẹ̀lé wa at orisun bẹ́ẹ̀ ni àwa lórí instagram orisun tv. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wá nílé ẹ fẹ́ ṣe polówó ọjà gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ìpolówó ọjà ó ṣe pàtàkì ó ṣe kókó gbogbo àwọn tó ti wá ń polówó náà yìí náà tí ìbọn ṣe wá ń jẹ́ ètí tóbi agbára orísun ẹgbọ́njà yín yẹ wa ẹ jẹ́ ká bá yín fẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé mọ nǹkan tẹ́ ń tà ẹ pè mí sórí zero eight one three five nine eight 7776 081 35 98 7776 fún polówó lórí facebook Àyìnkẹ́ Dayọ̀ twitter at Tosin ig at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ mọ bíbí inú Wonder Dayọ̀ Kújọrẹ̀ ló ń dágbére fún yín pé ó dàbọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yin aráalé fún gbogbo ìpolówó ọjà yín pátápátá ẹ kàn sí mi lórí zero eight zero six seven five two one four five five <laughs> lẹ́ẹ̀kan sí zero eight zero six seven five two one four five five lórí facebook mo wà ní yusuf olúbùsọlá ire ayọ̀ ìdùnnú àlàáfíà kó pàdé wa ní gbogbo gbà bye.